عليه وأوجوك وأوقات وبوك خدمة يا القرآن يسجم علينا خدمة القرآن أبا نعمل أبوانا أبا بولاوي أو أيا تيتي أمكانيا نتي نبوك مابا أيا dábùjẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọdúnrún ní ọ̀kọ̀ọ̀kọ́ ẹ̀wọ̀n dẹ̀rẹ́ lọ́nà ṣèdè mọ́ ẹ̀kọ́ àmì kàrí أما خدمة يا قرآن الكريم أما بعد وجوه بيا قرآن يبقى ينجر والله هو بشمك يبيننا قرآن فلا يبدأ عن الكريم ẹbí karatu ayatollah lẹ́yìn lẹ́yìn ìṣubú ọjọ́ yàtọ̀ làmì káàdì ìdàrú. ìyá ọ̀hún gbé ìnà kiri ọjọ́ mọ́ra ní káàrí ló dàwọ́ gbọ́dọ̀ má ti ló dàwọ́ yẹn ní káàrí yẹn ní máa lè máa tún yánlẹ̀ àwọ̀tọ́ àwọn àtẹ ọ̀gá ni òbí kàmọ́mọ́ pẹ̀lú wọ́n yẹn hàn ní àlùbọ́ wẹ̀yẹ́ ní àwọn àlùbọ́. إن يولدوا إلا أنفسهم وما يشعرون أما نحن من يكتب القرآن جاء قوموا بمنارة يكتب القرآن جاء ọdún àti ṣẹlẹ̀ tí ó máa àlàkà ní ọ̀lẹ́ màá tí máa àlàkà ní ọmọ ìṣòro mama ɛwɔ ma wale a alakakɔ bɛtɛ wɔn a kita approach yɛ bie bie ne kan kaa bi ne eyi dɛrɛ kura a. ama mi kaa bi a ma nalo nalo. kule hiyo samaki jidu ile kwa ukitala male kitaki yani mala kipo kutabali ola duli male yu imaja chogo mekabudun ndisa yoma kama ma do ma yo ma do eh bibi ma wani kwakwara ne ga amma nalo nalo manihi la tasma'u li hadha al-qur'an ma fi nitira qur'an bi kama ma bani sun ba mu kada ma kana huma fi suratu الدبي في سورة الزخرف أكون سورة الزخرف سورة الوالد من ما كمرما لا تسمعوا لهذا القرآن شكرا لك يا لا شكوا ويلي حبيبي سورة معنى كوكو بيلي ẹ̀mà kí fún bẹ̀rẹ̀ ti لا تسمعوا لهذا القرآن إبك ما تدوم على مالك لكن نتير القرآن كده شيني نتير النهوتان ولا هو فيه ما تكوكيو ما كومي جيكيو ما كوكا بايو ما كوكا كانوا ما ياتي نيني كمثال الكوكي شرق وجانا ما كوكا كانوا لاني جيكو la'allakum taghlibun kí jẹ́ fún tùpá náà níbi kẹ́nà tó bí wọ́n bọ̀rọ̀ àpòṣe àwọn rẹ̀ àpòṣe bìbì kàmíkà àwọn ẹgbẹ́ bá kọ̀ọ̀kan rẹ̀ àmọ́ tí a kàn tí ní ìfòjò arúgbà wọ̀ láàrùn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń lọ ó dàbí ìgbọ́nsẹ̀ nílò àti ìgbélábàlẹ̀. Màmọ́dá máa bọ́ Mom da biye mi o kata ne yore. Thank you.

ṣòyìnlẹ̀ máa ń nípa àkùrán rẹ̀ lẹ́ni ìmìnà ha lẹ́kọ́ olùgbàṣà kùrán kẹ́dẹ̀ kọ̀ọ̀rọ̀ nìyẹn rẹ̀ èyí ni tẹ́ dákọ̀ kọ̀ọ̀rọ̀ nìyẹn rẹ̀ ilẹ̀ wọn mẹ́gbọ́ títà kọ̀ọ̀rọ̀ nìyẹn rẹ̀ ṣọlọ́rọ̀ wọn. àwọn agbọ́ ayé àti dé yí ọgbà ìwé náà kọ̀rọ̀ kọ̀rọ̀ ìbílẹ̀ àtọ̀tọ̀lá yẹ̀rọ àwẹ̀ wọn lọ mọ àwọn ẹgbẹ́ mi rẹ nìyí ayẹwo kàyà sàlẹ̀ rẹ wọ́n máa tẹ̀lé zẹ́lẹ̀ bìí ṣẹ̀yà pín ṣàmà àmì ìbílẹ̀ àtọ̀rọ̀ kùrán rẹ̀ wọ́n ṣàmì ìbílẹ̀ àtọ̀rọ̀ kùrán rẹ̀ wọ́n mọ̀ lọ́wọ́ wọn ní ìyàrá wọn boko wa ta ko yadu mo wa da hore ami wa ma ya wa ma ya da wa ila ho iya de du pe mo ma ki a sama wa qur'an wo ni ga iya mi qur'an yo re ro ho wa ma ya ta fi amma iya na ni ti dimi dimi kuma qur'an wo aláwọ̀ ojú ọ̀rọ̀ ti kojú dání. tó wọ́n náà mi káàbọ̀ ikọ́ ẹ̀ka ya dẹ̀dẹ̀ wà mí yìí wò bẹ́ẹ̀ bọ̀ wọ́n bí yàmà ní àìkè wọn. ìní káàbọ̀ ẹ̀ka fún ọmọ ọdún tó ń sàlámà ọ̀ṣìdì. Quran dai ya ce satanic version na wannan shi. Salman Rushdie alaihi la'ayin Allah ìlú ọjọ́ bí wà bọ̀ ní àtàrí rẹ̀ òbí òfin náà ṣáà àwọn ní káàkiri ìwọ̀n ìwọ̀n sí nàìjíríà wáyé rẹ̀ yóò bí wọn ti jíje òmùṣe òun ti anatomy of the Quran ẹni tí wọn fi ṣàdádé Quran wọn ṣe jíje òmùṣe mùṣe olóòrùn ní ẹ̀fẹ́ mọ́ṣù ẹ̀rọ ìpínlẹ̀ ẹ̀kọ́ mọ́ṣù tọ́ olóòrùn yá lé dánwò ògbóòrùn ìrìnàjò alẹ́lẹ́ ìlà ààrẹ ọ̀lọ́ ìwọ̀n ní káàbùrù nínú ẹ̀dánwò yóò rí ẹjọ́ mohammed a ali òpapọ̀ gbòdú màkọlọ̀ tákàdá màkọ́lé èyí ọ̀tákàdá pẹ̀lú máa òṣìdá àwọn ojí mẹ́rin ní quran satanic version àwọn ọ̀tàkàtà yìí bìí ẹ̀rọ wọn tún dà wàlà káwọn bẹ́ẹ̀kì náà kiri èmi gíga ẹ̀rọ wọ́n máa tẹ̀lé ìfẹ̀lẹ́ bíi ṣẹ̀yà pín àmì bìlí máa mi kiri márùn-ún ṣàmàlùkùnrin وما ينبغي له يعيد قوما وما يستطيعون ما يملكين قرآن يرغبون إلا دم يوتاك دامك من كشوريا كدين سلمان رشدان ماني وعمل قرآن يسوى يبليه ماشي قرآن يلي قول قول سورة الجن wọn mi láti tó rọ́pù jíní jíní láti bèèrè ẹ̀rọmù tó rí kọ̀lẹ̀ bèèrè ẹ̀dẹ́ ẹ̀rọmù náà yínú ìníkẹ́sì bèèrè ìyàlẹ́jẹ́ kọ́sì bèèrè yínú can be satan can be satan the devil and his gurus. Ìbílí èyí lè bọ́ fún àjẹ̀nù ìyàwó ilé àmà jẹ̀rọ̀bá ìyàwó jínú èyí ọ̀rọ̀ ẹ̀rọ sọ́gbọ́nà ìbílí ìbọ̀ èyí lè máa wọ́n ti jínú rẹ̀ àmàdọ́ ṣẹ̀tọ́ ó lè rí ilẹ̀ olúborò èyí ètí ìbílí lọ kí ọ̀rọ̀ ẹ̀dọ́ máa dín ní àwọn ìlànà ọmọ ẹni lẹ́nu gbọ̀mú bẹ̀rù ní ṣe ẹ̀bọ̀ èyí ìlú màá dàgbà yìí. yinnu yake yake biti shi ki mono ko mai bili du ko mu de bili يعني بليلة عن مردة الشياطين مردة يسمع ده مردة له إدامة إفريت أفاريت يعني بليلة ثلاثة معونة ودمه بلا دمه إنه بيجي سامي أرواح ìnàmí amúrùn kúbúrù ìbílí kì gbọ́wọ́ ìbílí òun yá ní gbogbo ìṣàkó ṣe kẹ́bẹ̀rẹ̀ ìgbọ́nìbá lóko ó yé ìta gbogbo àwọn ọlájọ ayébẹ̀ kó yọ káàkiri yé ìbílí ìṣọ̀mọ́lẹ̀ àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé kún mẹ́ òjọba ju ẹ̀mí àmọ́ ẹ̀yẹ̀ lórí tẹ́fà ọmọ ọ̀dà táwọn break islam ye eh, ma masami jinnu but an reju ka kini ami jinnu nube ye eh, yo nube ye eh, bene e adini islam ngewa ngeya na rije la chagara e adini islam ale e bi sunna ya nabi muhammad baru beki no sunna ya nabi muhammad ìgbèríko náà ní ìmà rẹ̀dọ̀mù kó náà nù má dìtì àmì ìdìlí yẹ bí ẹnì bá mi ìdìlí yẹ yìí àtà má ìdìlí yẹ ṣe kù wọn nìta àmì rẹ̀líyọ̀nù múnẹ̀ màmá àwọn ṣe é ìfìlànà òbẹ̀rẹ̀ níyì kùmọ́ àkọ́ yọ ẹ̀kọ́ àwọn ọmọ yọ ẹ̀dẹ̀ o ọ̀ma ẹ̀yà ẹ̀tẹ̀ ohun wà kẹwàá tákàdákà má dókítà bí ìpìlẹ̀ ìbílẹ̀ abake irasatul lihfan abako takada مجموع الفتاوى لشيخ الإسلام ابن تيمية قواعد المثلى في صفة الله وأسمائه الحسنى أجنب بمتابع على إنتو ديتيل إما كذلية وشامون وخوتو أبو ديديا gbókìdí àdínì àbùkàwọn mákùẹ̀tà dínì túnà ìdọ̀yọ́dọ̀ kàkùmọ̀tà dínì túnà lọ́nà níkìlẹ̀ túnì tó máa parí ìbílí mú wọ́n rẹ̀ òmìnlẹ̀ túnì bọ́lẹ̀ ìyàmọ́ yíò ọmọ sínú yíò jùmá tákìbílí àkómáṣẹ́ ìbílí àdùmáṣẹ́kù ọjọ́ ìjọ́ mẹ́bìlí kí tó wáṣẹ́kù nínú ìyá ní religion ìwé òmùnẹ̀ lẹ́ kákẹ́ ẹgbọ́ máa kàṣẹ ẹgbọ́ kékeré àwọn akọ̀là ọmọ máa kàṣẹ máa tù mú olùká máa lè mú ilé wá tù mú olùká máa lè lè yọ wá tù mú olùká ọjọ́ kàrà tó wà nígbò wọ́n dé yọ ọgbá sáyá gbọ́ yọ ọgbá rẹ̀ hmm. wọ́n máa tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ṣẹ̀yà pín amébìrí má rọ̀gbọ́ ọ̀nà ọgbà níbi ọjọ́ náà wọ́n máa yẹ mẹ́rin ilẹ́hùn ìyàdópẹ́ wọn máa ma mímẹ́rà níbi ọjọ́ wọ́n máa yẹ pẹ̀pẹ̀ rọrùn máa ní nìke ìwà ní ti rọ̀lá ìwà dọ̀là wọ́n á níbi muhammadu tó dọ̀n ọjọ́ wà níbi project ẹgbẹ́ títàlá kò tó yẹ ọjọ́ ẹni yìí آه، عالم الغيب فلا يغيظ على غيبه أحدا إلا من اقتضى من رسول فإنه يخلق من بين يديه وإنه يخلق من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحضى كل شيء عددا والله عالم الغيب مجهودك النعمة في مجا عبدك مجا فقط فلا يظهر على غيره أحدا وأن إسهم ما يبتلي بدين من الدون إلا من ارتضى من رسول سيدي أنا كذو يكون في يديك سمون الشيخ يا ما النبي أبو ذلك نلتا فإنه يسلك من بين يديه أو يبتوبة ومشيل يبتوبة

iyo madde kamɓe ɓe lidironike meroma gba dukama mole ko dije ruma manike meroma mo dima sinu manike meroma ma yoyore bon ko joki ma lelle an kote abila mu retire therapy kakina mu mission ma ose ma je ma ose odo odu ma je jari without any adulteration eh of satanic effort ina of belief ina níbi àdéhùwá tó jábà sí yẹn wọn. وأعصى كل شيء ليعلم أن قد أبلغ رسالات ربهم وأحاط بما لديهم ọjọ́ kan léhùn bí protection yá mọ̀ mọ̀lẹ́kù lọ bá lòdì àmọ́ mọ̀lẹ́kù ló ṣẹlù má وأعطى كل شيء عددا كل عوشة معك يبدوك وشبابك والله أمني من يقوى القرطو وجوشة معك أما نبي سبروتك بايا هنا با ọjọ́ ẹni àmáta àmẹ́bìlì ìjàmàrà rọ̀gbọ́ ní ní máa níbi rọ̀gbọ́ ní ní mọ́jímà lẹ́wọ́n bí ẹni ìnáhùn àmì sẹ́mìí إنهم عن السمع لمعزولون إنهم عن السمع أعمي بليها لمعزولون عن السمع مصبوك مؤمنون بفيه مؤمنون ريون رونا جيجي فيه عن السمع bee ní ti rẹ́n màláìka jùlọ lọ bí ju iṣẹ́ ọ̀rá níbi mọ̀mọ́dù iṣẹ́ tẹ́ má jẹ́ ọmọ gbé bọ́n torí màláìka jùlọ ìgbà níbi asọ́lọ́ alayhi wa sallam revelation ti nẹ́kú bọ́jọ́ ẹgbà anágbà ẹgbà lẹ́gbẹ̀ẹ́ àgbáyé ìbílí ìṣẹ̀ ní interest gbìtìgbìtìgbìtì kí ni kí ọlọ́lẹ́ gbọ́dọ̀ gbọ́ngàn ìní interest kí wọ́n rà lẹ́ gbọ́ dọ́gbọ́n hàn níbi ìní interest kí gbọ́ dọ́gbọ́n bó kà níbi àyà ṣiṣẹ́ rọ́mà àmàdíìnì kọyọ́kùnrinta ìyẹn jókòó èmìlì ìlàlù nítorí àmúṣẹ́ kàmá níbi jẹ́ màtọ́tà àdálẹ́nu ìyàlù màyàwó pàdé màá wà lọ́wọ́ tírèkì èyí kìdẹ́ yìí ọjọ́ ìgbọ̀ wà kàtà ní ojú kọyọ́kùnrin pàmì mọ́ òṣèkàtẹ́ ní yín. إنا نحن نزلنا الذكر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله لقاء لك قتلوا يا القرآن يا نبي محمد أبي بوك أوف جويل سبتقيت بس verse 58 Many how The book of God is switched off, and the pen of the writer has torn it to the last. Abu Israel aka abu anigi dɔla aka tse n'ɔkɔ kpa ɔtakada ɔyɔ dugu wa ŋɔ ŋɔ pɛni akɔ takada mɛ ni ebita mamɔ takada ɔyɔ do rida mi yɛ dɔma kori yɔ mi yɛ ɔ mi yɛ dɔma ko yɛ wo mi yɛ ɔyɔ kori yɔ ma mi yɛ so takada ki wada bangal Quran ame bili ni ame bili ma yuzu amune ma umdurida mamdu pade aman Quran yake ti la testament ko yoro ko an wala ni Muhammad sallallahu alaihi wasallam dukuni dukuni ya gaya akẹ́lùmọ́ akọ́wọ̀ nípa rẹ̀ ẹ̀ àwọn ìkẹ́sì bẹ̀ tí ní ẹ̀dùn rẹ̀ ẹ̀kà ẹ̀ yọ ẹ̀yẹ rẹ̀ mọ́ kí mọ̀ kọ́ wà yìí jẹ́ òun máa ń bí alò lẹ́nu ebi tánù òun tánù òun rẹ̀ arẹ́kọ̀dù rẹ̀ ẹ̀gbọ́n kẹ̀ mẹ́gì alò lẹ́yà àṣàbùdó ni máa fi ọ̀pá lọ àwọn kọ̀ọ̀lù ní ìpalẹ̀. pick and pick yìí máa fọwọ́ yìí ló máa kọ̀ọ̀lù ní kọ̀ọ̀lù àbọ̀rọ̀. so àwọn takada religion ẹ̀bọ̀ yìí máa wọ́ about rate wọn yóò ní kurani ẹ̀ka dùnmọ́ níbi muhammadu dàtú sáà àti last testament yìí bá iná nàìjíríà nàìjíríà nàìjíríà wa iná lẹ́wọ̀n lẹ́ lallai gaskiya sorry awari qur'ani qur'ani hu sidi kai qur'ani qur'ani ne ko kaya yo ne qur'ani boy wona pamani du muhammadu ta abo yo adi de unle ide unle de un lo ka wa malaiku ya na nazzala bihi rihul amin ala qalbika litakuna min al-munzirin elbi anne ko yalle al ana shakara fa nabi muhammadu shi ruhul amin afuki afọ ena mana eno kopa ene getia ziku wote eno payu shere ka megilia wala maloto ti anya attack no yona hm kuma mo kala ti jene ba kuma mo mna dun amin ena mana ije ya jene ma bribe mo bi dollar abe kuma okolo na igana mo na na umbi alon ki mo gom alon ja mo ọjọ́ ẹni àmì mi ṣe rí kúwà tí ni àtẹ́nà pàrí ṣe ìbìrí ní kí látàdàbò mọ́ ìjọ́nà ní hakako òun bí lẹ́kẹ̀ ìnáhùn ánì sẹ́mìrí lẹ́mà àwòrán àmà ọjọ́ mọ́ ọmọ dárúbẹ ní nẹ́tírí iṣẹ́ kàmàlẹ̀kọ́ àwọn yẹ́ra níbi yìí má jẹ́ yìí rú ọ̀rẹ́ òtítọ́lá kúrò sí àlàbọ̀ gáàsì ọlọ́pù protection pẹ̀lú ọkùnrin ní ìwọ̀n ní protection ní yàmùlẹ́kù òun kọ́ léhùn kọ́ di ẹ̀há kọ̀bí bí máa lẹ̀ jẹ́ yìí ẹ̀hùn ìdọ́gba ní lílùbù ṣe iye lílùbù tó àyè rọ̀kọ́ àná wọlé ọjọ́ wọn ṣe encompasses òun máa yọ ọjọ́ encompasses the knowledge ìbọ̀ revelation ti àwọn àmì ìgbòho mọ́ sọ́lọ́wọ́ àlẹ́ ìwọ̀sẹ́lẹ̀ iye àwọn ya gba ọ̀pẹ́lẹ̀ mọ́jọ́ wọn bí yá níbi àrọ́dọ̀dẹ̀lẹ́rin mìíràn ṣe ọ̀rọ̀ ọ̀dẹ́ ọjọ́ bí yá níbi àrọ́ tí mi tí ó wìbìrí ẹgbà dúkẹ́ yá pè kùránì فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم كأن يقبل القرآن فاستعذ بالله كما بتنك وجو من الشيطان الرجيم ويجيب لي أن يقول لي ويجوني بقبل وكنتك كما بتنك أبو معسلة قل أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون

ci be ko bobu le mama yi ni ci ko فلا تدع مع الله فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين يا سبحان الله اجد يا محمد والله أكبر يولد الله يعني فلا تدع مع الله إلها آخر أذكر فلا تدع بمعنى فلا تعبد إكرارا إلها آخر مع الله أولا يتقى يدم يوجي máa ká máa ara òru lórí lẹ ẹjì gbénu kẹ ara òdu ara òmu lè lò lọ kẹmẹ ara ọmọ ọmọ wa èyí ti déédéé wáyé fọlá fẹjì alóore ilẹ ayé àǹjẹlá dàrá mẹkìdọ gbogbo wọn lórí rẹ èyí ti dẹ fọlá tẹdẹ ó ẹnna màkàlà àwọn dẹ fọlá tẹdẹ rú sàmú àwọn dọmọ fọlá tẹdẹ rú fàyẹ fọlá tẹdẹ ó ẹnna sàkọrọ wọn. fanatẹ̀lẹ̀rọ second person plural in plural form second person eh? second person plural in plural form there fanatẹ̀lẹ̀rọ bọ̀tí ní fanatẹ̀lẹ̀rọ ha first person singular one ekete rẹ pẹ̀lú ọlọ́run second person èkì sẹ́ni ẹ̀ka lọ́run second person yẹn náà wọ́n second person plural àwọn second person singular fọlá sáré wẹ́kẹ́tẹ́ ìkẹ́dẹ̀wò dẹ́kọ̀kọ̀ yọnu ẹnì tẹ́lẹ̀ mọ́ ọ̀rọ̀ wọn mọ́ láìlà àfihàn wá àníbíà muhammadu òun ìwọ̀n olóàtọ̀hún pa àràdọ̀ ohun èyí èmì àkọlọ̀ hùn kàkí pọ̀lẹ́ akẹ́dẹ̀ lò ma àlọ́yé ìlẹ́hàn ààbà ẹkí rẹ̀ mọ́yọ́ ọ̀la òódó ẹ̀hàn rẹ̀ mú lójújínú ẹnẹ́kì àtàdínà ya amma ma da dan mabin da kuma da ya da ya da ya da ne asa dina ne bi muhammadu fi won ta bi da da do asa dina ne bi muhammadu won re pe da mo ho mo ukolo ku kuri ki da ma go òun gíjẹ lọ pẹ́ lẹ́tọ̀ọ́ ha ene gidei mifatiha ea kayamunu de fatiha imonu ea kalhamdulillahi imonu e otuyun iyamonu ea kamike damu mewa gide ojo ngijuna nibi ngijuna gide wewe wewe iye gine tani ọmọ tẹ́ẹ̀dẹ̀ ìlú ìlànà ìlú ọmọ gideba go ea to amma na nabi ya muhammadu ye hudu kiji ye kuma du ruto ha ye kuma du damo ha ẹnu di dẹ́gbọ́ kọ ọjọ́ méje ẹ̀rọ rẹ̀ mú múná mọ́jọ́ ha ìṣe yá rẹ̀ ní àhá èyí ẹ̀yẹ ṣe dẹ́gbọ́ kọ ọjọ́ rẹ̀ wọn òwò jẹ́ pàdé ni wa ìṣọ̀ mékèdè ẹ̀yẹ lọ́bẹ̀rẹ̀ tó lọ́ mékèdè wa ewu ẹ̀ lọ́tọ́gbọ́n ní ìyẹ̀dẹ̀ àtàkàtà lọ́wọ́ wa oye ẹgbẹ̀lẹ́kẹ̀ atápadà yọ ọ̀la yìí nàmẹ́rù ògbé nàmẹ́rù mẹ́rin ọ̀rọ̀ rẹ̀ eke adámẹ́lá àgbo ìdúdú ọgbà òkè dẹ́yìn àmọ́ oṣù ìjàmbá mẹ́rin ẹ̀lẹ́ bàbá yìí àtẹ̀lẹ́ lásọ ẹ̀sọ́ abẹ́ẹ̀kù ọba àbájá ẹ̀lẹ́wù iye lọ́nu lásọ àmẹ́kọ̀ àwọn mẹ́rin dáná ẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ àmọ́ nàní gonuga ne da yawa yi giwon lumanu sai rujar ne da wada ta da rama a allahi ilahan akhar wa nabi muhammad sallallahu alaihi wa sallam wa alaihi e ki domo yola kana relu ilahan akhar hunga rumunu yujinu e a yi seki sheke wagalaki fatakuna min al gbàtí ẹ̀yìn adé ògbó mọ̀ọ́nà ìdàgbà ọmọ ẹ̀rọ náà ẹnà màgí adé àmọ́ ọmọ náà gbókè ayé àgbà yìí muhammadu ṣẹun máa ká níbi ẹun lórí ṣẹun kìdẹ́ ó nà ó ṣe ìmúgbogbo bí yọ wà níbi ẹni bí wọ́n kẹ̀lọ́ ṣe rẹ̀ dé gbókè ọmọ ma wọ ẹ pa ọmọ dàgbà níbi muhammadu omi ọ̀tálàkà fúnwọ́ ọ̀tálàkà ẹni ẹ̀dùkọ̀ èyí yìírọ̀ ẹ̀hùn dúkà níbi ìwòdó ẹ̀hùn ìlú dẹ́kọ̀kọ̀ lọ omi kọ́ ẹ̀fà níbi ẹni ẹ̀dùkọ̀ èyí yìírọ̀ tó dẹ̀hùn kinu gbogbo yìí mọ gbogbo àtàtẹ tàmà lẹ́kú dúlé tàmà níbi ọjọ́ dúlé papọ̀ ńlọ́jọ́ kàwọn abdullahi ibn masoud ọmọdé wọn dámọ́ ma wọn yí ọmọ ẹ̀wọ̀n mẹ́ ọmọ ònà máa kàtà oyi àwọn ọ̀nà mẹ́ra ẹ̀wọ̀n na náà dáadọ́ ẹ̀wọ̀n mẹ́rú dámọ́dẹ̀ ọmọ kẹ́ẹ̀dẹ̀ oyi kẹwàá ka mi ooo ẹ̀wọ̀n ìkàmẹ́ náà rákẹlẹ̀ yehudu bẹ̀yẹhudu yíò aṣàdínì àmì amu kẹ́ẹ̀nà ṣàdọ̀ ayámẹ́rẹ́ rọ́bà pátápátá rọ́bà pátápátá Moses amen Moses The Lord is in heaven. Amen. Satan the devil, leave that place. Màmú orí dùn ọ̀hún dáadáa mẹ́rin ló yí. Ìbílẹ̀ ti Christian Màṣínú, ẹni ilẹ̀ ti yí òun ṣe. Owó màmú láti dá mú yí ọ̀rẹ́ náà ti lẹ́yìn ọ̀rẹ́ náà wá. Ó wùlọ́ lọ́nà àbẹ̀bí lẹ́tà. Iná ń kẹta má bàbá ọ̀rọ̀ àwọn ìyá ẹ̀mí kìí lẹ́yìn kẹmíkà àwọn amáyéwò ọ̀rẹ́lẹ̀ ìmọ̀ra ìlú kó kàfi dú kẹ̀mẹ́ kẹ̀mẹ́ àti àbá nítìrẹ́ gbégbé rẹ̀ amẹ́jà kó mọ̀ ọ̀gbọ́ àpọ̀ àyíyá kámẹ́ ìjà mímẹ́nà ọ̀rẹ́ ìfẹ́ àmẹ́mà ayà kàmẹ́ já kámẹ́ àkékèdè ẹ̀rí ẹ̀nẹ̀ dání abẹ́ ń dàbà ń nà máa kàfẹ́ ìlú náà máa ní kẹ̀dẹ́ ta sóde òun lẹ́dọ̀ yìí kanẹ̀ wẹ́lẹ̀ ta lọ́jọ́ ẹ̀mẹ́lẹ̀ ọjọ́ ẹ̀mà ń yé ẹ̀dẹ̀hùn kai wasa wasa da duma ta yi kafin a kyamun wa wa mace wa wala amma kana ya ta kasi ji a wala kuma kama ori an wa gala kuma bi dama wa mani kuma ya to bi ka sai yana biya da tani yana abdullahi ibn mas'ud boyo ihor ta ni koda ba ìwé jáde mú wúlẹ̀ jáde mi lọ́rọ̀ hàn sowole nga ma papila bi la bulubulu bi yo yaani haani o ka ya na gaja ni ma hɔ na kuda ma ma koko fa ma anya ya na ni ni o owu ẹ̀yìn gbogbo kí á tàmà nínú ìṣẹ́bọ̀ ìṣẹ́bọ̀ ìṣẹ́bọ̀ àmàlù òbí òbí òbí dúkò ṣàrẹ̀ ní ìgbò a á má tàmà àpapà bọ̀ àmọ́ ìyá má bàbà má ìyá tàgbà ẹ̀ tótó la lé màná tó di òbí alẹ́ pẹ́rẹ́ àtúní tótó la àgbẹ̀rù péjì àgbẹ̀rù pẹ́ẹ́rì ọ̀gbẹ́dẹ ọ̀gbẹ́dẹ lẹ́yìn dúdú ọ̀gbẹ́ ìyá lè yóò lọ ìkọ̀pẹ́ ìkùn àtakọ́ ọlọ́kọ́ òwúyẹ́ kọ̀ọ̀mọ́ bíi ti rójì. ojú wúrú àti kòkòròkò yóò ọ̀gbàlà òkú ọ̀fẹ́fẹ́ ó yóò wú náà ńlá àpàgbáyọ àtàyè àná òde ó yí abalókata àwọn òbí màkà òdu àwọn ìyèlè ẹ̀hùn kẹma oòrùn àwúlù àwúlù Hmm? iwe àwọ́dá nínú ìtawọ̀ ìwé iwe ìwé òlòkò amẹ́mú dúkà mẹ́ṣẹ́bọ́ dẹ̀ amánà ó dé dẹ̀ atẹ̀wọlẹ́ ilọ́kọ̀ wọ̀ yẹ̀rà ẹ̀yẹ ẹ̀yẹ ní amátánà yẹ káàkiri wọlé ti pa atanu de dúró káàkiri nìkí wọn nàkà yẹn kọ kókó yẹn nà ne kò yí dànù ne wọn máa máa bá dúró kẹyìn wọn tẹ kàmá yìí tàbá yìí ọdà sẹríà yà bàbá yìí wọn kà ní nílẹ làbẹ tó yọ ọ́ ajẹ́ nínú yẹn mẹ́rin yóò de ẹta wọn la má di mọ iye ọbẹ lẹ wọn àmọ nẹnẹ ebi ala jali kejì òde àbí kété jẹ bá ẹta wọn la ẹ wọn ti akpàkì àmọ nà òde yàyọ yàyọ iná yóò jọ ní ànùkọ jọ ní pẹpẹ màmá ká màmá bá àìní màsàjẹ tó de òde ẹnì bàbá wọn ta kéwòn ní sẹlẹ bìsí àbúrò dọkùnmá ayé bọjọ kéèké ìsọlọ bí lẹsàkùnmá yìí wò ọtú dìgbà máa tó dìgbà máa yọ tẹun dìgbà ọmọ máa bẹ́ẹ̀ mọ̀ níbi èèlẹ̀ mú lọ́pọ̀ṣínìtì gọ́ọ̀dì lọ́pọ̀ṣínìtì wọn máa ánú òdì lẹ́nà máa ọ̀yà àpà ìyàyọ́ yàtà máa mọ̀ níbi. mo lè mọ́mù máa wọ́n máa dìbò láti ọ̀rẹ́ màmá kó bẹ́ẹ̀ ọ́ máa dọ́nu ọ́ máa dọ́ máa ń dúró lópa máa tó dé lẹ́ onuka máa tó de àmà tó yìí àtúnú àmà mú kókó àmà kó máa dá máa yọ ẹ̀rí ó tẹ́wọ́ máa yá tó olùmọ̀tá kò ní kú limamu dagi magarasi dagi wuli ọ̀rọ̀ lórí ìtayẹ̀wò gbogbo àyà pílì jídú ní ìdẹ́ máa yí máa ṣe ara rẹ̀ ó ní gòrì máa yàn dúkì kàmáà ní ìkọ̀ ní gbogbo ìdẹ́ pọ̀ tí ewu kò mú ní dúkì àyà wa àti ìdí òkú àyà rẹ̀ lọ. ìbéèrè wa mọ̀ tó kọ̀ wọn rẹ̀ fẹ́yà subhanallah. ولا تدع مع الله إلها آخر فتكون إيه؟ فتكون من المعذب من المعذبين أجبن كده يا إيه ما دونه كلني إبا كده وبوك ما تذاب وجمع كمان بما يبينه وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين نعم أنزل الله وكما نبي صلى الله عليه وسلم عليه إروشي يا نبي إباني بشرم الجنرال يا وفاني بروحه كله يوم kojú ló wá ní ohun má dẹ̀ ẹ́ ìfá níbi rí ilẹ̀ aníbi àwọn ṣẹ́jẹ́ rí ilẹ̀ pàkó tó dẹ̀wọ̀n ọjọ́ pọ̀ jẹ́ àgbìyà ayọ̀wọ̀n náà إني رسول الله إليكم جميعا له ملك الذي له ملك السماوات والأرض أما من الزبادية ومن جميع موجب فقول dogba takanibigiwaju jaramuni gbàtàní kọjọ pọ̀ ṣe àdùnrú kíákíá ayyuhal mudaththir ya ayyuhal mudaththir kun fahanzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir abiyani fanzir la shufiti mbola sɔɔfiriti no restriction e kan yɔ kati a dogo but ngo be dɔ ya ne bi sallallahu alaihi wa sallam an ye ka wajen yi miki dai yani ya eh, wa anzir ashirataka aqrabin wa nabi دولتي نعمل هو الأقربين ديك شبانا نانا أبو الله هو قجو دوي دوي دا موضوع جسكي أبي دوكي دارو أبو صدقة جبو مكفو مبو أمان الشركي بالغين أتشو ودوي دوي عشان وقبل صدقة جيما مكفو oye ni wa an zira shi ba ta kal aya ya ne ke yi ki fasara mu ya fara yi ne no ni a ko mu yo no pe go ba ko yo do ko mo eh ojo ka ni bi sallallahu alaihi wa baya ti wa an zira aqrabin do vetinga mi huwa mbo lopo eh hmm? al aqrabina mbeki meredene yi ega dini ya nabi muhammadu pa dina ma pa yama ni ngini apa yama ni ngini ya nya chubi apa pangiche apa umda janga chong janga chubi ya cha dukuku ya cha duko bauna eh ya cha duko ngini ya ṣàdúkọ bus steering ya ṣàdúkọ yọ̀ọ̀kadà ya ṣàdúkọ ọ̀hún àpàwọn èlò méjì lẹ́yìn ẹnẹ́tì ayé ṣàdúkọ yàwó àbẹ̀kàdúkọ ọ̀hún ẹ̀pẹ̀ yìí àbẹ̀kàdúkọ oko àbẹ̀kàdúkọ orí gbogbo àwọn òbí ọdún kúrò àdúgbò tí ó lè má dé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ àwọn ayé ti kìíní tó dẹ́wò yà ń yá tse ike àtàwọn dọ́mọ̀ akpanẹ̀tse ilẹ̀ yẹ nù ẹ̀ṣọ́ la pẹ̀lú kò má dẹ̀ nà àtàwọn ti nù sọ̀kùbọ̀ àkàlẹ̀ yìí rẹ̀ mẹ́ta pẹ̀lú kò má dẹ̀ nà àtàwọn ti ó nà á ti tó dáa táwọn yà á ẹ̀wọ̀n ìwọ́dù ànáwó yálẹ̀ làwọn ànáwó yá tó di ẹ̀mú iṣẹ́ bọ́ dúró gádọ́ ọ̀tọ̀ yá tó dẹ̀wọ̀n àmọ́ ànáwó dọ̀ muhammadu máa bí àti wọn jọ́kà rẹ̀ àwọn jọ́kà ní wà àṣírọ̀ abegija merewe yi sani oye ma ale akorobina abegi mere dene amomaya te amasọkwa wọn amọ kekele o amọ ẹ mbeki dejujọ mbọ o yata mbọ o yiye amewu mbelenge sani oyi ma.

amma nugo mune nge nu fedo babu e kuma de ma le ke o ge ke ne ti bi yin ye de to ya ne ma ti ko su ko lo ko da yo yo ba do ka bo e e yi e ko ne to do yo e o ne ma o do akina o bo e ke ko mo ìmúdẹ ní kẹwọn akó ẹkọ wọn adé kìí wọ ọmọ ẹ àtẹ ẹlòmí wọn níkẹ ní ẹlẹta dáadẹ àdínìbó yá dẹ àdínìbó rárá yá níbi muhammadu èyí òde pé ètò ètò bíbí ọmọ ìṣe. hata ma bebo kingocha mani bedo kuwa maro ye matalachi ma tuwa yenge bien eka ma maro ye matalachi ache iba eda lugwa ngelen take yuma kinyore takuwa ye kinyo kuwa ye kikoteli echane majini koko kwa dayane ana mai kizba ye kuwe kama hawaja no bebo ututun omugumuta omunafiki achekpadu kama yachamune waje kimdaba ujere mgbe ya ngadugba ojimayi mgbe ododa mama o machiyemini mbele ngabi unapo mama hata kabir allahu akbar hata kabiru lo shadini ya nabi muhammadu ramoyo olóògbé wẹ̀kẹ̀ ní ìpínká ẹ̀ ọ̀pá fún ìgbó kàkẹ́ jọ́ bíbí rí kí n darí kẹ̀dẹ́ wò ẹ̀tí àtẹ́ ó yẹ wọlé yòòyàn ó dá ẹ̀kẹ́ ń dáa dúkọ̀ ó yíyọ kí ó yọ ẹmú àgbàdo òbí wọn tẹ́ ẹ̀dẹ́ wọn kákòkò wọn ṣé láti tọ́tù lẹ́yìn kì í ṣe júmọ̀ lẹ́nu ẹ júmọ̀ bí àdínà níbi mọ̀mọ́dún a ṣe júmọ̀ ṣẹlẹ̀ lọ́mọ̀ munafiki malami yawa munafiki malami munafika shiwazi wa ce yuma ne ebi ne ku goye isamina na o ye yiun biun ebi ne pio le wosu bi rẹ do yọ la kaba daba lẹ bẹlẹbẹlẹ bẹlẹbẹlẹ le wosi le ka bere hun de hun o ìgbòyà yá ro náà onígbé àwọn iná ṣàkọ̀bà ni aṣíwájì ṣe ní bí àṣàkò orílẹ̀ èdè ṣe ní ọjọ́ kí máa nàrẹ́ jọdọ̀ wọn nígbà ẹgbọ́la ẹgbọ́ ẹgbà ya kàdó yíò kìdẹ̀ wà á ń bẹ̀rẹ̀ àṣírọ̀ tẹ́kẹ̀lẹ̀ àkọrọ̀bíyìn dùwẹ́ tí ń hàn mí wẹ́ ìṣìṣùmáwájì ọjọ́ kanáà anzir tuwaji da man ondo al'inzar fata oka wazi ce wazi on is general wazi kolan intel i contain an al'inzaru wal bishara edi warning ojen ne biene kenno ka ojun ke ebiye ne kidewun ke akaka mu kiran dibote inzar de al bishara ya ce di good news e di labari da oluka obedo oluka wole yi redu nga ma ce yore ama ti kọlọ ikọlu àwọn eju gòkè ara sáà na akọkọ bẹ àmọ́ mi ní kí kọlọ àti kọlọ yẹ yọ̀yọ̀ eka ọmọ akọjọ yẹpa ọmọ akọjọ ń yá ilé kùmáṣí ma bẹ́lẹ̀ tẹ́wọ̀n albisha tó wá ẹ̀bí ṣọ́lá méjì méjì al'inzaru wa tabashir bishara lẹ́wọ̀n sí tabashir ètò ìrètí hàn bókì létí pápá àmà yóò jí àmà ń gbó àmà tọ́ ama yi ŋui ke akamu na alo da use the force ma ma de ŋui agbɔkɔmu na yɛ lọna lati lọna evita lɔna oji ewu eti kata yi lɛ mama tɔnɔ n'ɔyɔ awɛ dɔ ko nzɛr de. abɔyɔ akpa níbi tá ma tá nkɔ abɔ lɔpɔ ŋui ɛŋui do yɛ alo ewu tɛ kedo kpɔrɔ ma ali nzɛr. yani wanzir wa bashiri ka wani wanzir ashirataka al-aqrabin lo kenya du wonin ngami huwe al-aqrabin mbe ki tibeo lopa na na na na na na tibeo na jiji tan eya lope tibeo na jiji amana muda chane kukuyo ebe kidei kenya huwe ti kidei واخفض جناحك لمن اتبعك من المؤمنين اميكا وقرياني من ميكو مجدواني ميكا قرياني انا تيميما كنا هما مولا ابي يدكي بيتي جالي بيت هي المؤمنين ما هي هنان ما بكي سيمطون ما بكي سنالين وجمع نيوا مني سيمطو صلاحين ìjẹ́mà ní àwọn ẹni ẹ̀tọ́ mẹ́wọ̀n ṣọ̀lá ìṣẹ́nu ẹ̀rùn ṣọ̀lá ìṣẹ́ yẹn nọkọ́nù ọ̀nà ìmá nọkọ́nù wọn a máa wọ̀ ní yílù ọkọ̀ wọn ní káfíńmà bọ̀rọ̀ yílù ọjọ́ jẹ́ wọn akádàbàlẹ̀ nìmọ̀nà tí ó kálukẹ́ ṣì bẹ̀yà náà wá fi hàn ojú bẹ̀yà nìkìlẹ́yìn igida su shana karatuwa igida su to tabi da olimiya kuti boludan adigida su shana gini aligida ukọ ọkọ na tibi jama nínú àpọ̀ ọjọ́ ìtọ́rọ̀ rẹ̀ wọ́n mbókì sàmìlì ọjọ́ owó oṣù yìí kẹ̀lẹ̀ owó máa kẹ́ ìwọ́n kọ́ ọjọ́ wa kala ko to mo ko yu be na ama me de ki ki ke do ki ki ma ma me ji yo ta ci pa ko mo ti mo na ma bu golo e yo mo ka di ko ma ni ma e ari am mo ci mo na ni la la barka do mo ala ni bɛɛdi yudi ko maamu bɛɛ ma de yudi ko maamu bɛɛ bi yɛma ne yɛ mɔnu mi ɔkɔ ko tili ma dza n'ɔla mu ɔyɔ nyɔnu ti ati àwọn isɔyi wo ɔyɔ sɔrɔ ɔyɔ yɛ ko ya ɔyɔ yɛ wo ya ɔdɔmɔ yɔ sia kɛ namɛ nɔ bata mɛrɛ ma sɔ bata kɔa kɛkɔ gbɔ yi ma amati ne kɔa wɔnu ko wɔna kɔa ama na kɔa wɔnu ko wɔna kɔa ɔyɔ atiɛ. ọjọ́ oh, eh, oh, oh, ya máa rí igi ọ̀wọ́ ìyàmíjẹ̀dẹ́ka wọn tó kọ́ láwọn ìyàmíjẹ̀dẹ́ka yọ ọ̀wọ́ wẹ́ náà lájẹ́ ní òmùgbòmùta ẹni òbíọ́ ní ìwẹ́ náà pàtìkì ní ọjọ́ ya máa rí igi ní kíkà nà kúlọ̀ mẹ́ta ní

igolo 70 bar igogo seventy bab abẹ́yìn akàfẹ́mù náà bá ṣe ohun kẹ́ rìí ibi kàmẹ́mù bá máa kí nọkọ́ kó ṣòwò wẹ̀ ànọkọ́ gọ́ọ̀nà kọjọ́ ṣàkàfẹ́rẹ́ tó wa kì í ẹ̀dọ̀ bá rí ìdí máa wọ́n fi tí náà gbọ́ mọ́jà ẹ̀rẹ́ wà ìwọ̀n ọwọ́ ẹ̀rápùnà mi ma ní rọ́ọ̀dù ilé gbódígbódígbódí ma ná ma nọ́ọ̀fì aboyí gàì aboyí na mọ́nà tàbí pàkíkà bẹ̀ẹ́ ma olùgbò ẹgbò kẹ̀dọ̀dọ̀ ìjúgbẹ́ ọmọdágbò ma pátá òfì àmáyẹ òbí abáyé táyí ẹ̀rẹ̀ yá ya na nà mọ́ ọya ọkọ̀ 300,000